أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ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 alayhi wa sallam. Ina ri ya kare ba wani oisna sire ana ba na ina kane na na hekum e, ana heke sosa ina hono na desu shohi ni omori ọ̀rí ilé oníṣẹ́ ìtàn ọmọ bá àkáyé zinira inẹ́kú ìkìyà náà ebebe enene kakai oni shirku ya rideki ile su shirku ne ile su tunagira omurihe muri wa kana yawo jodo si ye wa kai boni he wa kene de ze oni enyu katoro ni nyitoro wa resource aya ne oni wo kare ya ni da ko bani kai asho no be ina han katana ba na oisma se na ba na ina kani ezinira abaye na mama sezo kai isama heke ine hono man o mo morihi abisane vele sana nye royen bobi sana enye royen an kuna na be ọ̀rọ̀ tẹ́lẹ̀ a ní tó àbísẹ́nẹ̀ inisẹ́nà nyẹ̀rọ ọ̀yà àbúnẹ̀nẹ̀ inú bẹ́ẹ̀ma na bẹ́ẹ̀ni ní ẹ̀mọ̀ azọ̀ìzàní bẹ́ẹ̀ma zọ́ omori ògbóró ni bẹ́ẹ̀ni ẹ̀ma zọ́ omori ògbóró ni ẹ̀yọ kata nẹ́ẹ̀ma anyi sáàmù nẹ́kú ìkìyàmà ọ̀yìnmẹ̀ yẹ̀zẹ̀zẹ̀nyi. àgókè náà kúrò àkó onírètse kẹ́nẹ́ ka kàáyé wà káyé ẹ̀nà ní ẹ̀rẹ̀ máa yún kátó ìwọ ọ̀yídọ́ ya máa ná ìkàkà yìí ẹ̀bàrà wá orí lẹ́yà àtẹ̀kẹ̀ wá òmùrí yìí dáàkà nìkà yìí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون أمره أوكي نعم هذا سسا لما أمره كوبي أظنوا يروي نيدو أمره أمره كسنا ننظر أتنا مرنتو أنا نبي أنا e de shomo opina ka kanero ka ha omorika lọ́yẹ̀m lìkú nà ṣe an ẹ̀yìn sẹ́ nínú kata nà wà náà yà kìlú nà bí rọ́ọ̀yẹ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀ nìyẹn ẹ̀nà yẹ kẹrẹ sùn. lọ́sọ̀ tó wọlé yìí. lómori àká hasan kẹyì kúnlẹ̀ láyé ṣẹfà àtújẹmíyà làwọn Abụ oyibo na abo yinvɔ abanbana yinvɔ omori ɛnya na nyokata na nsa lahomar kusama waati wala ar ohi isaba oretes omori yɛ n'ɔdun fún ma ilẹ̀ yìí tóru ya ɔ ɔbɛrɛ mɔ nɔ idó omori yɛ n'ɔyɛ awara ma nɔ domori yɛ aka asanika yi mandalabi ɛsɔɔ yin bɛ ho ilẹ̀ bi ni omori kɛ n'ɔba na bi. ẹ̀nàbọ̀ náà rí ẹ̀nàmírànjọ́ yìí lóòmùrí aka òmùrí ìmìyànda lọ́rọ̀ náà sọ̀rọ̀ pẹ̀lẹ̀ òmùrí kẹ́ni man man dàn lẹ́ni ẹ̀fọ́ ẹ̀ndáwó ńlá ẹ̀nọ́bì daa òmùrí kẹ́nọ́bì òmùrí esi dɔsɛ wanyɔ tɔhɛrɛ dɔsɛ wanyɔ wajɔ di omori yakuba ŋun so tó ya ana so wo wo ezi kɔdó na wɔdó aba yìí wɔfɔ yɛ lɔyi bi hadi so tó omori bi o tó kó ìkì ma naba muhammad sallasala ma náà nínú isi bèkɛtɛ dá ìkɔ dá àrùn kó nada ɛ tó mo tó ɛ ọjọ́ mọ̀rí bàbá náà sì bè kẹtẹ́ yóò mọ̀rí náà kú ìkì yá mọ̀ dàkẹ́ mú lọ́kọ̀ kú òmùrí yẹn dọ́ mọ̀rí ọ̀sẹ̀ wá kàkà pẹ́tẹ́ ìṣfà kọ́tọ̀ ọmọ ẹwọ́ dóyọ̀ òmùrí ọ̀rọ̀ àkàrẹ̀ náà dóyẹ̀ lánàá òwe wọ́n ẹ̀nọ́bà ìrìnwọ̀n bí n bẹ máa wọ̀ nọ́tún tó múrí nìyí ọmọrí Ya yìí yàmá ibi ńlá tàǹfà òṣèfà àtù ilá man adínà láhùn Rahman wọ̀rọ̀dì aláhùn kàhùnà yàmá ibi ọmọrí kí nẹ́kọ̀ yẹn náà tàǹfà òṣèfà àtù ẹ̀yìn òyìnbó anáfọ́mọ́ nfààní man adínà láhùn rahman ẹ̀wọ̀n nínú ọmọrí ọmọ yẹn ọ̀dà ẹnu ní omúrí ọmọ mi yàndá lómúrí lọ́rọ̀ àká àsọ̀lù kẹyẹ wọ́tẹ̀kún yọ wọn látàgí sí nafsun an ṣẹ́yà wà láyò kò bá lómìnà adínú wọn àtàǹfàwọ̀ ha ṣẹfà لا تجزي نفس عن نفس شيئا اكوني كاكا اي سو وني بابو مي ساني هنا ولا يقبل منها عدل ẹ̀rẹ́rẹ́ bá yọ ibè adìn ọmọ ìfìdíà ìsọ ẹ̀rọ ayẹrẹ ránṣà dákòrò bẹ́ẹ̀ lẹ́wọ̀n dẹ́wọ̀n ọ̀tọ́ ẹ̀rọ ayẹrẹ ibẹ̀ nìyí nìyàn wọ́n mọ́tọ́ká ẹ̀ka kíní lọ èébè lọ́rọ̀ ẹ̀ ní fáwọn kàṣẹ rẹ̀ bèbè àmọ́ ayé àmọ́ àjẹ́ ẹ̀ ẹ̀ garantọ̀ àmọ́ ẹ̀rọ nà fídì ó múrí ọ̀nà àkàrí àmọ́ àbù ẹ̀yìn kàyé báyìí fún àṣẹ rẹ̀ dàṣẹ bá ọ̀tún ní pé kìí àmọ́ sam wọ́n ní tẹ̀wé ìdò àpá múrí ọ̀há ẹ̀ ọ̀nà rẹ̀ ọ̀dọ̀ náà ẹ̀yìn tẹ̀wé ìdò àná ọ̀tá iná ɛnyi filia ɛnyi adum ɛnyi sɔ ɛbɛ akakɛsɛ kɛ ami bɛ da ahorɔ ɛwɔ mm ina hɔ no na ɔno ta yi wɔle atamfa wɔ ha shafa ɛyɛ nyi oye vɔ anafɔmɔ nfaani ni hɛ no kora na ɔma na kari ha ne fɔ ɔmori bi ɛ ɔsɔmi na kuli ha bi so ntu ɔmori hɔ kora ɛ na wuli akɛnkɛ yi yɛ ayi ɔlɔbi na amanu. أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاء أمري وكما هي أمري كما هي أنا داو أنفقوا مما رزقناكم wari otuzo boro nini tuzo no mulika ayoguze ore kaheze min qabla an yati yawmun da ko yanyaro vabe lábẹ́ olùfihì ẹkú ẹ̀nà náà anáfikú ìdánekú dáwẹ̀kú ìkìyàmà ẹ̀yìnrẹ̀ ihò ẹ̀sẹ̀ ní ìyànà ọ̀fà wọ̀n láhùnlẹ̀ tún ẹ̀yìnrẹ̀ ẹ̀tọ̀ ẹ̀yìnrẹ̀ ìkàyè èmìrísí ìgbò náà wọ̀tọ̀ ẹ̀yìnrẹ̀ ìkàrà abúlé ẹ̀tọ́ náà wọ̀tọ̀ wọ̀lá hùnlẹ̀ tún wọ̀lá ṣẹfà ẹ̀yìnrẹ̀ ẹ̀fà ní ìyànà

ɛne kaka yɛ aya no ɔdɔ ɔmo kɔ ɛtɛ na ɔdɔ ido mori ka nyɛ ɔna do ɛba no ɛbi do mori ɔra mɔda ɛpa kɔ ɛtɛ va do ɛbɔ bee ko mori ɔra ɛhɛ ɔn ɛna ado ɛba ne ɔdɔ no ado ɛba ne ɛnagbɔ no ado ɛba ne dodo gye wu biɔ iso no mori na mɛta na no ama banyɛ wɔn soso banyɔ nɔɔye aba na wɔn nɔɔye ìwọ mi ká èèyàn máa ka yé orí ẹni máa rí ra ọpá kẹ orí ọsùn mẹta náà ẹkú e orí ọmọ ọsẹ gùn náà mo rí sí mi sábà bí ká máa rí ọ̀rá bí ẹ máa kọ́ wa àbámọ̀bọ̀ náà àbámọ̀ jó mo rí ọsùn mẹta ni rẹ ìní rẹ a máa sọ báyìí jẹun olóyè ilé ìdọ̀ ọ̀yìn ọ̀dọ̀ ọ̀sùn sọ báyìí ọ̀tà bámọ̀bọ̀ muri ana baba ya ini muri ana baba ya ini uva bono abana ba ryogo ryogo yuvo nto muri ne kwikiyama ene bana sitahidi jen ene ba ze ryogo uyugo anaba muhammad sallallahu alaihi wasallam ene tawhid e shaheke dire muri onara cho cho cho ini ya fikene ne jen ilé ìdílé náà ẹ̀rọ ní sítẹ̀hìdì jẹ́ ilé ní wọ́n fọ́nà ẹ̀rọ ní sítẹ̀hìdì jẹ́ yóò mọ̀rí ẹ̀wọ́n rẹ̀ nẹ́nẹ̀ ẹ̀rọ àrí ọgọ́ òye wọ́ àtúnábà muhammad sallallahu ilé pé kìyàmà ẹnẹ bàbá náà mọ̀rí àkàkà yìí wọ́n láyé ṣfẹ́ ọ̀hún ilà limani rẹ̀ tọ́dọ̀ ọmọdé kẹ́ ẹ̀nà máa dọ̀ ẹ̀fẹ́ ẹ̀yà ẹ̀nà bá bọ̀ dọ̀ ẹ̀fà ẹ̀wọ̀n mi nà ọmọdé òhìn nẹ́tù ẹ̀nà ọmọdé ìfẹ́ ẹ̀hìn nẹ́tù kàdọ̀ ẹ̀fà ẹ̀nà bẹ alù tọ̀hídì ẹ̀nà náà yẹ tọ̀hídì ɛnana sɔɔki de yɛ omori onyara de yɛ omori tini konyara omori ɔra ayɛ leka bere wa no amen amen isiri kume yire yire nyi anya n'ahi ashirikul asgar shiriku owe shiriku owe ɔnɔba bi ire yɛ ne yɛ pɛtɛ. rere hadith on tó mọ̀ sallallahu alaihi wasallam kì ṣíríkù ọ̀bẹ̀ ni àmá lóòótọ́ ọ̀pọ̀ ṣíríkù báyìí óòtọ́ ẹ̀hí ṣíríkù bai otu ùdí ọ̀ ṣíríkù báyìí àmá òyẹ pẹ́tẹ́ ka rẹ̀ kó tó mọ̀ kì ṣíríkù ọ̀nà rẹ̀ bẹ̀. ẹ̀mú ṣíríkù ẹ̀nẹ̀ ẹ̀zẹ̀ náà mẹ́ ọba nwụra ama ọba ịnị tinati tinatibe omuri ọnaba asị nsa asị asịrị akụ debe ịnịnị amen amịka e, ọba na aka nkọrọ amị desi ma maka ọrụ na akụsala desi mmiri maka ọrụ na amịsadaka desi mmiri maka láti yàn tó mọ̀rí yìí ó yẹ pẹ́tẹ́ iní hadisun tó mọ̀rí kàyẹ àkàwáfù má àkàfù aláìkún ashirkal asgar ìsinmi èyẹ wà ní ìhun ní kéré-kéré yóò tó mọ̀rí èbèrè àdírẹ́ má ní kàrẹ́ yìí dé àkáyà sáábẹ̀ nìní dọ́kọ̀ ìsọ ní èyẹ wà ní ìwà kéré ọmọ bíi ṣírí kòwé yìí فصويل عنه تبا هم تومر يسني كاي هي ما بيشرك وي فقال دون تومر دوك ارنيا الي مقام الي مقام يقول الله عز وجل يوم القيامه ومريو نيتشتم اوبا كاينه في قيامه للمرائين يننا ميري مقامي اذهبوا الى ما كنتم تراؤون في الدنيا نتننو كيريو نيني دا غاوني نو مهينه انا بقرن وامنني fanzuru hal tajiduna indahum min jazaa duwa ku duwa ne tuwa duwa ne zini ni, anyu to shene ne nyo so yo amen lati onto muri ni eno wato ni si esu pelo su kure so ne ni ona nyo na ku he won ne rija nama ado nu eskore bini doga bi ne he won ne rija nama omuri o ha ni ne ini enu bosa amahu no abu hurairah radiyallahu anhu ọkọ náà sami tu rasulallah sallallahu alaihi wasallam ọnà ọwọ kọntumori yìí yẹ kúlù káàkáàkà yìí inna awala naasi yukudo yawmal qiyamati alayhi rajulun istushhid rajulun istushhid ọni papapa ọnọrọ papapa anáwọ ọmọkàrẹ yìí kúrẹ sínú ìkìyàmà ọnà ọbọ ọnọrọ náà lórí tó فأوتي به دعوة الشوبة فعرفه نعمة فعرفه نعمته أصلا من نعمة إذا من نعمته دو موليه دو سيئ أمن من وراءه وكتتن ونمسيه أيوه دم شايون إساسي نقول لك دم شايون قال فما عملت فيها دو موليه هو سكايه fa arafaha na omuri ọma ne siye na ọyẹ kaaba ọma de kọl na ọba hɔ zeka fama ami tafi ha so ba a ɛnwɛrɛ ne ne mɛ ɛnwɛrɛ ne mma ne mɛ wa so se mɛ kɔl na ɔba no dɔka tu fi ka ewo mori ma kɔrɛ ko agɔba hatas tu shi tu pooro na omi to na agɔba kɔl na omori dɔka yi kadabita ko ekyekye kadabita. ويتيتي ولكنك قاتلت لأن يقال جريء فقد قيل أما وأخرك وما أوفي أكاكا أبا فياي أبا فما يوفي فقد قيل أشرك هم إليك وعذايا ثم أمر به فصهب على وجهه حتى ألقى في النار دومري دابا مودالي دا كوتو لتادي نيمو نرجع نما ẹ̀rẹ́kú jihad náà nánà nù de ìkàwọ́ mi ní ìhẹ́wọ́n ní ní jahannama nù jihad ọ̀nà fúrẹ́fú ọ̀sùnwọ̀n tóze láìlá ìlànà òmùrí ọ̀nà wọ̀ báyà rẹ̀ ìsànì bí ọ̀dì ká yìí yàá àyẹ ọ̀rọ̀ àyẹ ìbí ọ̀nà mi ẹ̀yọ́ òmùrí ìdúrà rẹ̀ kọ́ rí ìhẹ́ òbí yọ̀ fúnra ẹ̀ ka ẹ̀mí rẹ̀ ìrọ́nà rí hẹ̀yẹ inú lọ́gàn ẹ̀mí rẹ̀ ìrọ́nà gan ọ̀fẹ́yà dáàbá na kàkó múrí àná tún náà oníbọ̀rí yóò gbóòrò yìí ilé ọmọ ni yóò gbé wọn ọ̀rọ̀ ẹ̀ẹ́dàká yín náà jẹ́ mi abọ́sùnmọ̀ kàkà irí mẹ́wọ́n mọ̀ ní orísìí bẹ́ẹ̀ ama ɛne tɔpa ana mɛza ɔrehe ana mɛza nyɛzɛnyɛ ɔrehe ne tebiri no ma deka ya ya na ɛsɛ ɔreka desa wari ọrịa anagoe wanyɛ ɔkata do asɔ mo kɔrɔ yɔga na ọta. ɔyɛ no wɔrɛ fa desa e di na ɔne bɛ ɛ ɛ ɛmi bɔ ɛ ɛ property afa ɛ e, property ni bira ɛmi bɛ nyan ibu guam sima tuntun mu ni nyi ɔzɔ nínú ìdúró rẹ kó ìjẹ ha pèkì inú jẹ àná mọ ìtẹ wọn agbóni sẹfẹ agbóni yìí ya eré magam sima tuntun mu ni nyi. wọ́rọ̀ jùlọ ntà alẹ́ mali ọ̀nà sọ́mọ́dà bá sìn ilé níkú ìkìyàmà ọ̀nà bí ọ̀rọ̀nà kọ́sọ̀ yẹ wà lẹ́mà lọ́nà ilé sùfà sànàmọ́ náà bẹ́ẹ̀ àwọn ọ̀họ́ di ìbátọ́ àtàbíjẹ́ nkí wọn náà kọ́sẹ̀ wọ́kọ́rọ̀ alukùrọ̀ánà lọ́rẹ̀ kàlùkùrọ̀ánì fa uti ẹ̀bi náà sọ̀rọ̀ ilé níkú ìkìyàmà fa àràfàhù ní àmàhù lọ́mọdé ìzẹ́rì kàyẹ́tà ẹ̀ ń wọ̀rọ̀ nínú mẹ́yọ́ ẹ̀pẹ́rẹ́ sọ̀rọ̀ ẹ̀ ka wabonyoyo no nani emasalafi ono obushoyo no no muri zalika yeto yelo no ne meyo do do yo no baba eke he omusni shoyo no emaso ema muzano on fa arafa omuri oma ne e, omuri oma ne ra zalika fa arafaha omuri oma ra zalika yeto e do yo no watakava mehevin qal do muri ba hose kai fama fa'alta fiha ayo no nan so baseme قال دوكاي تعلمت العلم انا قصي وعلمته دون رزايا بامي وقرات فيك القران دون رك القران دوي ومريهم قال دو مري دوكا كذلك ويكيتشي ولكنك تعلمت العلم اما اوي وقصي قال عالم وفي اكاكا انا يا انا يا راو وقرأت القرآن وعلمك القرآن لي قال هو قارئ اباك قارئ قارئ أظهر قارئ أظهر أكا القرآن يا هذا لا فقد لي فقد قيل أعماشك آه، أمينه ثم أمر به بعض ما مدل فصوب على وجهه حتى ألقي في النار دي تلاتة دي من جهنم أمري آه، هاي هون Either na no no na. The man is the question mark or ban man to have the ire ono. Here ire ono ire Quranic competition. Either na no no na question mark or ban ire ono the man of with them. Hadith on the hadith was sahih. Rawahu al-Imam Muslim. And Imam Muslim modern. Quranic competition all over the world. Saudi and Arabia talk. The man question mark or ban man to have with ke sɛ mo kaa sɛ mo kaa e ine hadise nto muri ɔno ma bia yɛ sikɛ ne kaa ike hadise no ne ɛnyɔ ade yɛ sikɛ ne kaa ka na baa ka no ade yɛ sikɛ ne kaa ka baa yi fɔ ɔdo spɔt nto muri si and ɛnyɛ na no mo kaa no sɔrɔ na ina ne kaa a ne kaa mi bɛyɛ de bi ɔsi kura ne competition titɛ ɛna de ɛ ɛ ava goyi ne bambaba ne na de bi na kaa ka ye ene hu ne kura ma ɛka. obi ní ẹbí ìhùdá báyọ̀ ha kò ní níbi ọ̀dọ́ ọ̀nà àjẹ́ ọ̀nà na ọ́pá náà ọdún ìsìkọ́ ọ̀nà ká àmúlá ká kó dòhùn àbáyé èmi náà ọdún ìsìkọ́ ọ̀nà ká àmúlá ká àkákọ́nà ya na ka asikilati ohun tó mú rí nìyí ní ìmáà ní wọ́n fi pèsè náà tó báyẹ̀ náà máa ń tọ́lẹ̀ dìrẹ̀ ẹ̀wọ̀n náà iníṣẹ́ náà mú rí bá káàyọ̀ lọ́nà kọ́rí ìkùrán anákó kùrán ìpínlẹ̀ fún náà fún ìdí ìmọ̀ ìmọ̀ jáà náà àǹkùrán náà kú ilẹ̀ fẹ́ẹ̀ rẹ̀ àhọ́ ẹ̀ bà kà ní wúyọ̀ ọ̀rẹ́ náà òyìnbí mi ntì náà ọ̀rẹ́ kàtí dɔɔlɔ maintenance and maintenance bí wọ́n kúkú sí wọn náà lọ́dọ̀ wọn ọmọ ní wọn ní hu nìkan wà há wọ́n ṣe é gbé dàsá kojú wọn ọmọ ní wàhálà hù ẹ̀ wọ́n kúkú àdé ìbá tó ra pòrò kẹlẹ̀ bí wọ́n kúkú dé mọ́ wọ́rọ̀ kúkú àdé ìbá tó ra pòrò ẹ̀ wọ́n competition wọ́n bẹ kẹ́ ẹ̀yìn báyìí rẹ̀ àbíjẹ́ ní ìhà àgùnfà dẹ́mẹ̀rẹ́ yẹ kàmọ́ nà ní àhìkìtì ọmọ mẹ wá sí ma ẹni wọ́n ìka ọ̀nà mẹ bá yà hàn wọ́n ní competition ọmọ ẹ̀rẹ́ bá hàn ọ̀sẹ̀ kẹsẹ́ bó wẹ̀ ẹ̀ nà mí competition àmọ́ bá hàn ọ̀sẹ̀ kẹsẹ́ bó nà mẹ́ẹ́ rírì hadith tó ń tó wúrí ọ̀nà. Salat tumtumu lini? Bi maana nana si question mark kono tobe ni. Ebe nyi na adi mala. We yo shegu do ba ko. We ka ti shegu. Ba ba ko. Wa wa na ka wahala.

ẹ̀rọ rẹ̀ ẹ̀rọ mà kúrò ànábì nínú inú ẹ̀kọ́ wọn yọ ìyọ̀nà ló lè fẹ́ gara ha yẹ wọn àwọn omori omori ọ̀nàbọ̀ ọba yà ìnìlẹ̀ ọ̀tà iná bàbá sí rẹ̀ wọ̀rọ̀ jùlọ wọ́sà aláhùn ọ̀rọ̀ ma ronú ìkàkàyè omori ọ̀gánihẹ tẹ́tẹ́ isi si mẹ́ẹ̀dà ogu ìrìnyìrìnyìrì n'ogu fa otu ya dị na wá ṣọ́bẹ̀ ma fa arọ́fahù ní àmà n'omori si yẹ ẹ̀wọ́ra nínú n'omori kàhẹ́tẹ́ yẹ ọmọ yìí nínú fa arọ́fahà fa máa mi tàbí ya ogwe ọ̀rẹ́ ẹ̀họ́ ní ma ń tó ti tẹ́ yóò súnfà yìí máa tẹ̀rẹ́kìtù mi ń sẹ̀bí ilé tùhíbọ̀ ayùn fọ́kà fi ha ilá ka fi ha lákà dọ̀kà ẹ̀yìn òzọ̀ ẹ̀zà oníwò mórí ẹ̀yìn ẹ̀zà ọ̀nà agùwẹ̀ yìí ọ̀nà قال لو مريد كذلك ولكن ولكنك فعلت اما وضمن ليقال هو جواد وذاك اه انا انا لا لا واشكر واشكر لك تمام اسي ما هي ومن فقد قيل اه واشكر ثم امر به دا ما مدري فسوي بالا وجهه ثم القي في النار دي تريت دي من جهنم omuri ọha oze iye ọ̀dọ́mọ́kúrẹ̀ fún jẹ ha dẹ́ẹ̀kọ́ wọ́n sì mẹ́rẹ̀ màgámi oze àkáàkì kẹ́gbìyàn náà wọ́n rẹ̀ pọ̀ nínú mílíọ̀ ọ̀nà dẹ́ẹ̀kà àfírí màgámi ọ̀pọ̀ yìí máa ní dọ́kùnrẹ́pọ̀ náà inẹ́rìjà ànámà náà omuri ọ̀há ẹ̀họ́ náà na ọ kaka ye àwọn ọmọ wa sọ yọ ọmọ ọmọ nfàmì ẹbẹ àkókò yẹ wà rẹ ká ẹbẹ ń dúpọ̀ọ́rọ̀ abẹ́ họ ọ̀bọ fún ẹ àmọ́ síbi kà ye èrè mà gàm ọ̀yìn ọ̀yìn ní na àmọ̀mọ̀ àyè sọ yọ ọmọ ọbẹ ẹni na. dáhùn ha dọ̀ṣọ́dọ̀ sí yóò mọ̀rí dẹ̀ẹ̀kẹ́ wó sí mẹ́rẹ̀ máa gánú mọ́lá iná rí jáà náà mẹ́rẹ̀ wọn múrí ànábọ̀ ọ̀fáyà rẹ̀ ọmọrí ànábọ̀ ọ̀fáyà ìrìnrìn ẹ̀há ìyànábà ìrìnrìn ọ̀nà mọ̀lẹ̀ká ino nye paapire riya ere magama no na abiko ohia tukọrọ no na ma ọbọ no ọ ma anaka wa na ma ẹsẹ ima e ya ọbọ no ume kwete kawa na me ume kwete kawa na kwere ki jiha isa ina ya ọdịka wezi kawa mere tebe ere ka yi anaghị ọhụrụ dụma na ume kwete kawa akɔsɔ yɛ alo kpɔmɔ do ahyɛ yɛ la wome kɔ ɛkɛkɛ do wa mɛ kɔ yɛ kawa mɛ do asɛ zo ka yɛ ɔnɔ yɛ la ɔla ayɛ ka nɔ yɛ la ɔla ɔwome wome kɔ ɛkɛ do wa mɛ amisagata wome tie mɛ kɛ ha ɔtɔ yɛ do wa hã isa yi na yɛ ɔde ka yɛ kɔ kawa mɛrɛ ɔno na ɔwɛ ba aba na kɔrɔ yɛ ka yɛ ama mɛ bɛ nɛ yɛ ka yɛ. irimi hava eh, nara umehan ara nama amal binniya abukore piti iri aro na oro si mobi abise bara oyin uba kwete bu na mene okare ene ni iya biso no ne kan iri me ngwa na nere ye me mane ba ya ini ne ye enwa eh, ni ezo ni etuba do o me na gero mo ehe ahaba ni kema ne n'ere me ẹ̀rọ ya. ilẹ̀ wọ́rà ẹ̀rọ ní sí yìí mẹ́dọ́ àkàkọ̀rọ̀ àmì ẹ̀rọ ní sí yìí mẹ́dọ́ wọn sábà dọ́wọ́ àkọ́ ẹ̀rọ ní sí yìí mẹ́dọ́ àmì sábà kanana dọ́wọ́ àmì ẹ̀zá àmà ẹ̀rọ ọ̀gbìn ní jùlọ wọ́n mẹ́ kéré màgá àmọ́ ọmọ ẹ̀ máa ní àbọ̀ àṣẹ́tẹ̀ nínú nílẹ̀ wáyé lókù nínú wáyé káyé à wọ́n èyí àná wàhálà ló mọ àdìmáyà ndị enyi nwa ya ka afọ mmeri n'okuku asị dara akwụ asị ikwu na abọ dara akwụ asị ikwu na abọ amagwụghị ugwu ọbịka ya ọ ma ebe ọrụ nwa ya abụọ usere droba na makaka ubi billahi min shaitani rajim ase okuku wa ko wa mo e, ukwe ndu kwa e, na e, a so ba na me na obo no ara ukwa pe ni do ha ama gu wa ka ka ka ubi billahi min shaitani rajim do ami me na ehe where the sherima oyiyo ọbụ islam oyiyo kawa ụkọrọ ịsọpụrụ pa mmadụ ụmụ ma abụọ ka bụ kasara kaka ma mere maka mụ ịrị sọhị m wee sie nwa abụọ wee dedo mere maka mụ shetan ọ dị n'ihu anyị ka ọ dị n'ọrụ wa ka aka obi bela mgbe shetan ọ dị dụwa nye mụkọrọ n'ọma dụwa nye mere na islam ya e mere ya ha ọrụ sílọ́tì ohun tó mọ̀ ní nìyí ẹ̀hẹ́ wà mọ́kọ́rọ̀ ìrẹ́nẹ́ náà Wa ní sadaka wà mẹ́ẹ̀dà wà kàlùkùrán wà sí mẹ́ta iná lóòbá náà na náà

ọ̀dọ́ ọma ọ̀dọ́ mi rà ọ̀dọ́ náà dọ́wọ́ ọ̀nà àgbo ike ní ilé ìtọ́ inú inú si mo ní sì tún mẹ́ ọ̀bìnrin ọ̀sọ́tò tó mo ní nìyí. ẹ ìdíjọ́ ọ̀dọ̀ orí ha ó béèrè kọ̀ọ̀rọ̀ ọmọ akọrin dọ̀ ọ́nyẹ́ lọ ama akwụkwọ a na-eme daa na eme dọsọ ya enwe dọla mere biri ama akwụkwọ m akwụkwọ ya enwe ibi sọ́nà mo ní fi túmọ̀ rẹ̀ nìkan yìí ebile tẹ̀rọ ní yàrá mẹ́ ọkọ̀rọ̀ ẹ̀rọ ní yàrá mẹ́ òbí lẹ́yìn ibi sọ́nà mo ní fi túmọ̀ rẹ̀ nìkan yìí ọkọ̀rọ̀ dídọ́ ní yàrá mẹ́ ọ̀kátá yẹn ló bá ṣe yẹn wọ̀ nature is natural so wàá bá mo kọ́rọ̀ ẹ̀dá ìjọba àwọn ẹ̀dá yẹn wọ̀ èyí lẹ́yìn.

agoke yi olo ni shaitan ọyọ nzẹbẹ shaitan ara yi nyɔnu bɛ ka ɔka aso mɛ ka ava kaka wa miri ma ganu nɔ edzo wa ama wa pɛ do wɛrɛ va mɛ yɛrɛ yanu ya shaitan do kɔ wuli ga dadzɛ gbɔdɔ mɛ fɛ hɔn avɔ ama wɛrɛ kiri dɔn na na do kawo bi lɛ mɛ shaitan umekwe taa na oina men yomori nke omori ọgba ma agụbana kam hun wa shaitan Ije no wiri gbe shaitan ai wiri gbe shaitan ete omori na wasi twake bebi shaitan ni amin amin amin ana naba muhammad sallallahu alaihi wasallam ama mesire yono ni ye kiriya sahih muslim ya hadith on ebi eh, alimamu nawa yi dɔn sari hwane kiriya oyi mele magam vɔn gan kɔrɔ la ham a ko mɛ kọrọ hɛn wani miri jahannama ama ma sɔ ka zan ka ye riya ɔno ni riya na gero mori ɔba anwara ama ɔba ayi nira tina ti be ama ba nyɛ anazi kɔnɔ so ikora dɔ bɛ su ka ba ha Ọ muri ama ba ɔba ya yi ɔdun ama ma ye ɔkɔla mo mɛ ɔnu miri ya yi na wɛn tosi. ọkụgara ha omori ini hadisul qudsi onun to mori dọrọ hun bo mori omori ọka ana abuna shuraka ani shirk man amila amalan ashraka ma'i fihi ghairi taraktuhu wa shirka omori ọka e ona omori ona ọba ne ngọrọ ana abuna shuraka ani shirk ọ̀nà ọmọrí ọ̀nà ọ̀bẹ ní kàkà kàyè ànyàmì ní sọ́sà wà bẹ̀dá ní sáyẹ̀ ní àtẹ́n shirk ẹni sáná mẹ́ya mẹ́ra bá ọ̀nà ọmọrí ọ̀nà ọ̀bẹ ní wọ́n rọ̀ ọ̀nà ìdá mọ́nà àmìlà àmàlẹ́m ọ̀dọ̀fọ́ ọ̀nà àwọn ọmọkọ́rọ̀ yẹ̀ẹ̀yẹ aṣọra kàmá ìfi ìhè gáyìrì bára ànyí sọ́sà bára ànyí ọ̀gbẹ̀nà sọ́nù sì ọ̀nyá gbọ́ọ̀rẹ́ tí ní ọkọ̀rọ̀ náà jòdì kàyè òré dọ́ọ̀gá mọ́ni mọni wúrẹ́ mi kò na omori ọkọ̀ náà mẹ́ẹ̀ tàràtù owó ṣíríkà lónìí omori dọ́ọ̀ni náà wà lọ́nà kúrọ̀kọ́rọ̀ náà wọ́n ọ̀nà òdò mú èyí tọ́ni àtúkọ́ àti ṣíríkò náà mẹ́sìkán ọ̀hìn náà ha joint venture or joint business they orange share eh they that they ka waka ha be ifa ma ba ama ba ba na obe da re da re duduga ina nana bi shareholders ina nana nyongo retini ifa ma ba ba man ne dudu agwa na ọlọ́gbà ọmọdé kò ní tí ẹ tẹ́wọ́n ọgwọrịa ya ìzẹ̀ẹ̀zán rọ́bà dọ́kọ̀lù tí ẹ̀tẹ́ hàn ní ìzẹ̀ẹ̀zán wà á lọ́mù kọ́rẹ́ yẹn ní dúẹ̀sìkẹ́ anyẹ́mẹ̀mẹ́rẹ́ ọmọdé ọ̀kọ́ àmì dúẹ̀sìkẹ́ ní ẹ̀mẹ́rẹ́ náà ga máàún ọmọdé kẹ́yìn sọmọ sọkọ́lá hàn náà ẹ̀rẹ́ màá gẹ́sà ọmọdé àwọn ọmọdé wù ọwọ́ náà ní sọ́mọ̀ ọ̀hún ẹ̀hẹ́ omoriba ahọ́rẹ́ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ọ̀nà omori ẹ̀ lẹ́wọ́rọ̀ ọ̀nà ọ̀nà oṣù kọ̀rọ̀ náà ẹ̀ e ń sọ náà sí mi ẹ̀ e ní àmàkù ihu náà omori ifá sọ́ntọ́ omori kàyà wọn e náà ẹ̀ ní àmàkù ihu náà omori anatọ́nà owó ilẹ̀ iṣu ọkọ̀ náà jẹ́ ilẹ̀ ìṣíríkù ọ̀dọ́ mẹ́ta gẹ́ra láti ọ̀tọ́ orí nìyí hadith ọmọ yọ́nyára arábí hadith kò sí ọ̀n rawa hùlẹ̀ imam muslim ma muslim ọdọ́wẹ́n inú hadith sọ̀sá hún wọ́pọ̀ hùrẹ́ra ọ̀nà àbú hùrẹ́ra kánìkáyé ányọ́ nọ̀rọ̀ nyára ẹni bí amáfẹ́ dọ́kà yà rasul dọ́nọ̀rọ̀ náà dọ́kà yà rasul allah máa hẹ́wọ̀n tó mọ̀rí rọ́jùlùn yorùdùl jihada

فقال فقال رسول الله صلى الله عليه وسلم دونتو مريدك لا اجر له اونتوسي فعاد عليه ثلاثا امرنا ان تتي دونتو مولي وسي وبتام دونتو مولي كا يقود كبسا ايكو كا لا اجر له اونتوسي رواه الحاكم والامام احمد والبيهقي وابو داود اذن دوبن ina nana de hadisi dɛ ina hadisi abu umama albahilai Oka anya na ɔrinu bi tontom wani sallallahu alaihi wasallam dɔka ya rasulallah wɔn tom wani ara ayita rajulan gaza sobo ka ini ipanoro ne kaka yi ɔna kore kuto na guvo mori yɛntamisu la ajira wa zikira deesi wutosi wunu bo mori Ona na kore kuto na guvo mori awɔ wa zikira dɔlɛsi ka avare gamɔni jono ruru dara nyantuna ka gamo no kono na kore ko to ba go gori malahu sebo gorian sekteyo faqala rasulullah sallallahu alaihi wasallam don to mo do kai la shay alahu enyi sekteyo enyo gono nya ere enyo gori ya samsam fa adaha alayhi thalath marrat ọ̀rọ̀ náà náà ni dọ́gbọ̀gbọ́ ohun tó mú rí ṣe pẹ̀ tán don tó mú rí àkíkàyọ̀ káyẹ láàṣẹ aláhù ẹni sẹ ti tẹ́yọ̀ ní wò mú rí so makọ́ ọ̀fẹ́rẹ́mà don tó mú rí dọ́ka iná láha láàyà kìbálì mi nàlá amal ilẹ̀ àmà kánà láhù kọlísàn wọ túgì àbíhí wọ jùhùhù ó mú rí ọ̀rọ̀ àdó ohun èyí inú kọ̀rọ̀ ẹ̀ẹ́bà ẹ̀wà náà mẹ́rin mọ̀kọ̀rọ̀ ọ̀dẹ́ ìkàgbọ́ mórí ọ̀nà yára gẹ́nẹ́gẹ́nẹ́ ó mọ̀kọ̀rọ̀ náà lúrẹ̀ èsì ìsì inú hínà òmòrì yìí múrí ọmọ fọ́fà ya ràwáhó annasáyì ṣírìkọ̀n máa izò òwe yìí náà za izò ọ̀yẹ́ che náà za amáfẹ́rẹ́ rẹ̀ so kàkàkọ̀ ṣírìkọ̀ wẹ̀yìn bọ́nyìn yẹn kéèyàn ṣíre ikì ṣíríkòwé jòzí káyè ṣíríkò báyìí wọn bá na mẹ́kọ̀rọ̀ inú jà náà mẹ́tìnà tí bẹ́ owó mi mẹ́ka ọ̀rọ̀ mẹ́ka wọn rẹ̀ ọ̀rọ̀ wọn na bọ̀ dáyọ̀ ní kò ní wí awájú wẹ̀yìn nínú wọ́n kà ní ìṣọ̀ anájẹ́lẹ́ yẹn sọ̀rọ̀ kò ní sí

don jeiwe hona ne slatun to mori ni ini hadith oni zaid ibn abi aslam ono don hono wada ne be oko umar radiyallahu anhu al faruq umar bin khattab o to hen ni mabla se ko nyara do be tu muaz na bi jaba ko yini kuton to mori hi ajuririn faqal di umar doka ma yubkika ya muaz sa me orere e muaz

ومن آذى أولياء الله فقد بارز الله بالمحاربة أظن هذا أظن هذا كوين كسا دقوا هانو أزو مريه بولون أظن أرى هيو مريه ركو كمريه ركو ركو إن الله يحب الأبرار الأتقياء بكك حديث ما مينا هانو inna allah patakara omori yuhibbul abrar la atqiya al akhfiya omori o sire abani kakaye ene biro bore evin ene biro ize evin ene biro tere evin ana wa yo omori evini den nire te ina datten ina ba ezayewa alladhina idha qabu lam yuftaqadu aga ana kakaye man bi ni tere na wa yo omori ali ene eh, ye eze egusa mme agoke ne popular there eye ye e present e eh, absent de de de wan eze egusa mme so de de egusa na bika ye ebe akwa ka anya ba baba wa rekati mi azana common azana wo eh sahi common azana pamela ta azana an kama na mere ya وإن هدروا لم يعرفوا أنا بروفيس إن هذا يهي هذا يهي إن يهي هذا يهي هذا يهي وكذا قلوبهم مصابيح الهدى أنتم مريوكاي أزمي أزمي أنا رأي أياني أزوت بوزو يهي يخرجون من كل قبراء مظلمة ẹnẹ́mọ́ náà tó hùn náà àbẹ́tò hóre dẹ́ẹ̀kọ́ hùn náà rí láàfíà àbẹ́tò hóre àbẹ́tò dẹ́ẹ̀kọ́ hùn náà rí dẹ́ẹ̀kọ́ hùn náà rí láàfíà èyí tó hùn bóra àkọ́ èyí tó hùn bóra àkọ́ àbúdìdì ìdúdìdì ọ̀yẹ̀ ẹ̀rọ sọ́tẹ́ lọ́ọ̀dàgẹ́ dẹ́ẹ̀mọ́ káwọ́ dẹ́ yìí wọ́n ní hùn náà rí ẹ̀nẹ́bẹ̀tọ̀ ẹ̀nẹ́bẹ̀tọ̀ in the common mass I koma I come back common in the common mass why me na omori osire en na omori osire en ni muri na ba ya ni hakim wa ibn in ma allah wa sha osi do lo mo no resi shirku ṣíríkù ọdún alkaakaka láúláláwọ̀ fúlẹ̀ ní èèwọ̀ mọ́ ní ọ̀rọ̀ rọ́nà ṣíríkù ọdún alkaakaka ha zami na láwọ̀ fúlẹ̀ ọ̀sán lánàhùn ní wọ́n rí rẹ̀ àtọ̀zakaman alkaakaka yìí láúlálkẹ́lù lásùrù kalibẹ́ èèyàn rẹ̀ yí ẹnára náà ha ayanra komi ayanra oyi yanara wuli eyi do yanni ye yi ne yi ṣíríkù ọdún alka ka aka laula tabibu lamata fulan ẹni doctor náà a ọkọ náà yẹn su o ẹni doctor náà ní ṣíríkù ewé ọ̀rìn náà alkọrọ ka aka laula fulan lamali ẹni ọzọ náà náà yẹn su mo sí ní ṣíríkù ẹ ṣíríkù ewé jòlí ka yẹ wọ́n akókò tó okú sábàbí bẹ́ẹ̀ kí sábà bí ìsọ́mọ̀ ní fúrúgbùrù rẹ̀ ọ̀nà òkúkú èrè pa ọmọ rẹ̀ láti ọ̀tọ́ mú ní ṣírí kòwé ọ̀rẹ́ ní àdíṣọ́ radiyallahu anu ani nabi sallallahu ọ̀nà ọ̀rẹ́ dọ̀hún wọn abai muhammad sallallahu alaihi wasallam bẹ ọ̀n tó mú rí allah wa ṣá afúlá asọ́rẹ̀ ká omori o si dọ́là kàmánú rẹ̀sì wàlákin kúlù amáwá kánìkàyè máa ṣá aláhù fún máa ṣá àfúlẹ̀ omori o si ọba fẹ́rẹ̀ mánì dọ́lọ́nà rẹ̀sì jòzí kẹyẹ omori àbírẹ̀mà dọ́mori mẹ́kọ̀ọ́nà rẹ̀sì kàkà omori o si dọ́mori mẹ́kọ̀ọ́nà rẹ̀sì láti ọ̀tọ́ omori nìyí jolona nani ini hadisa sama ve hunu bi annasai an ibn abbas radiyallahu anhuma be ka abdullah na wuzi abbas odi hadisa na ven oka anna rajulan qal an yanoronya ranaka ka ya rasulullah e won to mori ma allah wa shid o mori o si de uresi no no man kayon to mori hin فقال صلى الله عليه وسلم دون تومري دوكاي اجعلتني لله ندا wá sí mi sọ́hìn ni yóò mórí yìí ó sì mi tó mórí wá sí mi tó mórí ọ̀pá masha allah wahda kàákà yẹ omori ònìyàn ó sì mórí ònìyàn tọ́tọ́tọ́ ó sì lọ́tún tó mórí nìyí. ọ̀nà yẹn ni iṣẹ́ bá ká ní irí mẹ́wúrẹ́ ọ̀nà ọ̀gá nyọ́ ń ego no morihi ego no morihi mozo non komane me ego no mori tu doctor non him ego no mori fozo non him ego no mori meka e irejo ha do yin bize aso ka kene ke ego ni rezi ha slọ́tù tó mọ̀rí nìyí omori ọ̀yàn ní ọmọ ìkiri jẹ́ náà hó ọ̀rọ̀ ẹnu mọ̀ ọkùnkà na omori ọ̀yàn ní ndị dọ́kítọ̀ náà wẹ̀ na mẹ́wọ̀ lórí tù lomori si dọ́kítọ̀ dọ́kítọ̀ náà hó ọmọ ìkẹ́ ẹ àwọ̀ ọ́tàkẹ́sá ọ̀nà ẹ̀dọ́ mórí kàṣọ yìí sọ́fọ́mẹ́ slọ́tún tó mórí nìyí islam ọ̀nàyẹ̀ náà ẹ̀rọ in islam káyẹ̀ káàkẹ́ èwo náà mórí abánuwa ihe òmórí èwo náà mórí màá nù tóyè èwo náà mórí màá nù mẹ́kọ̀sọ́nà màá nìyà anásọ́nà yà nìyà èwo náà mẹ́kọ̀ màá eh wọ́n kì jẹ́ yẹn tó dọ́ọ̀jẹ́ accident àdọ́ka ah ẹ̀rọ wà nínú fast ẹ̀ ọ́ ẹ̀ ọ́ láti ohun tó mọ̀ nínú èrè anáwọ̀ àkáyẹ̀ mẹ́rin náà ni ẹ̀mẹ̀nyẹ́ ẹ̀mẹ́fẹ́ mọ́ra ha hàn nánà ẹ̀mẹ́rẹ̀ hàn ọ́fù jọwọ́ ọ́fù jọwọ́ slọtụ ntụ omori nini sáyẹn máa kọ sọ́nà ní ká máa abuja ime kò yẹ yẹn ní research ọ̀nà máa ma dájújú máa máa yẹn ma ìjọba ọ̀rọ̀ ní kàrà ọ̀sẹ̀ dájújú ní jíjí ji rẹ̀ náà na nígbà máa kó wọ iye wọn ní tó dé ẹ̀sán ní omori ní hàn. àmà ìjọ náà ẹni ajọ ń bọ̀ káyé ìkà wíyẹ̀rọ mi rọra kòrò bí kò lè dire na jo boka amma se kan ke mere ha hu ne yo non amma izi zo e dimi sumaye is instantly ma kawa izi zo ijo fa jo boka ke na do ma ye ba da dimi mistake fa and it's just your honor and it's so really your mi honor iṣẹ́ òmùrí ìṣọ́gbọ́n náà ní òmùrí sùúta yẹ̀mí ọ̀nà mọ́nà di òyìnbó ìdí wọn ọ̀nà mẹ́ ọdọ́dọ̀ wẹ̀ dáyé tó ṣe lọ́mọ nílẹ̀ tẹ̀lẹ̀ wẹ̀ yìí. slọ́tún tó mọ̀ nínú ẹni stikfa ní bíbí lóda ìrẹ̀ ọmọ ọba jọ ọwọ́ ká bọ́ọ̀sì àwọn fílẹ̀ sọ ká áńkà mánìkà ìní stikfa ní bíbí lóda káwá mẹ́ ọmọ bí allahumma iná na ọdún bíkà annushrika bíkà ṣe'an na alamuhu eh allahumma iná na ọdún bíkà annushrika bíkà ṣe'an na alamuhu wa nastagfiruka lima na alamuhu abákaka allahumma iná na ọdún bíkà annushrika bíkà ṣe'an na alamuhu wa nastagfiruka

iná ní ẹ̀yẹ kìtìrì kò ábìdé mẹ́ sẹ́lẹ̀ yìí wọ́n ní káyà yẹ bí àmẹ́ ọ̀ní ẹ̀yẹ bí mẹ́ jẹ́ ilé hó náà ní. olóòdà kiri bẹ̀rù rẹ̀ ọ̀nà nù àyín sáhé sábùkùlìsà ìlànà ẹ̀ bá mi lè jẹ́ ní ló sẹ́lẹ̀ yìí kà ẹ́ lè káwọ́ jọ ọbọ̀ ká ọ̀bọ̀ bá yà olóòdà kìí kọ ọ̀sán náà mẹ́ ọ̀sán náà rẹ̀ ní yóò Eh? Ah, e adini yusuf ahakɛbɛ ŋɔrɔ ɔntun omori kɔnɔmani mɛɛ ŋɔrɔ ahe ankɔ omori mi mɛɛ ŋɔrɔ ahe ɛn kaakɛnɛ ka ye asakfirulaha wa atubele ɔsɔn na ɔsi gbɔdɔ o kaaka asakfirulaha wa atubele ɛnu náà kɔ àná kɔkɔ inú wɛ ɛ ɛ asakfirulaha ɛbɔ ká ɛbɔ ká asakfirulaha

dɔɔbɛ irurupa n'anyi laafiya hɔn ba nabai mahama dɛk abdullahi bin umar ɔdi hadisi ɔna bɛ nkontomori ɔkaaka ya nabai mahama ɔkaaka ye man halafa bi ghayri lahi fakɔdi kafara aw ashrak ɔdɔ naa soso sani ebo omori ihe ku ɔdɔ nɔ ɔrɔ amu kabo ɔrɔ abikuom ɔrɔ ami shiriku ɔdɔ nɔ ɔrɔ ami kafirichi abikuom ɔrɔ ami shiriku ɔsɔ mi lɔbi shiriku wei. رواه الشيخان إمام مسلم إمام بخاري في إمام مسلم اضابن اسمعت شنطو مريم أي أنا ما ضامن ديك أصلا هون إيه، إيه، أصلا ما بقى كان آه، إمام بخاري في إمام مسلم ضاذن هو نبى نبى محمد صلى الله عليه وسلم ديك عمر رضي الله عنه أنا ضامن كنتو مريم أو كنتو مريم كاكاي من كان حالفا فليحلف بالله أو يسمو أنا أكون هيكو أشو مريم هيكو أهو إيه كوريوان

ọ̀rọ̀ àmúkawọ́ ọ̀rọ̀ àmìṣíríkù ọkawọ́ náà máa nà bíṣíríkù náà máa nà bíṣíríkù owó èyí àmà ọba ahùn níṣíríkù owó èyí ọba níṣíríkù ọba yìí anasini kìsọ́ náà sì yẹ kú ọ̀nyọ́ tí náà kìsọ́ náà náà ànyú kẹ́tẹ́ wìrẹ́ náà yà ọ̀nà òròmọ́rí yìí èzùnẹ́wọ̀n náà

إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إنه من يشرك بالله أمري كنا من شرك كنذا فقد حرم الله عليه الجنة أن أمري أننا من يسيكم والجنة ومأواه النار أهوي يا فان أنا بريد أن نمني wọ́n máa lè zọ̀lẹ̀ mi na mi na nsọ ọmọdé kẹ̀lẹ́ náà ní ṣírí kùfà gẹ́rọ ni ẹ̀nẹ́ lè nyẹ́ mọ́ gọ̀ǹfọ́ ẹ̀ a máa ha ọ̀hún ó yà náà ó mọ̀rí bi mo rí ọ̀nàwọ̀ ha ẹ̀mí. ọ̀hún mi báyìí lórí jẹ́ ti ọ̀hún

àbákàkù islam ó oh, easy ó oh, easy inisa ìdí rẹ̀ ó easy àṣẹ́bì ní àwọn islam mẹ́rẹ̀bà ẹ̀ká máa ẹ̀múrò ká wọ́nyẹ́ wọ́n àárẹ̀ tọpàdó àrígórígódó àmọ́ ọ̀rọ̀ islam ọ̀wà ẹ̀ká múrò ká wọ́nyẹ́ sítì tẹ́sọ́kẹ́ sítì tẹ́sọ́kẹ́ ìlú èhú tìlú àmọ́ ọ̀rọ̀ ìlú ìhú ìlú àmọ́ ọ̀rọ̀ ẹ̀yẹ́ àwọn islam ẹ̀ láti ọ̀tọ́ ọmọdé nìyí ọgbọ́gbọ́ omori hàn sí islam tó wà ní ẹwà kó omori àwọ̀ kẹ́bẹ̀rẹ̀ yà hàbẹ̀ anakoko bẹ́ẹ̀ ọ̀rìkàwé sí rẹ̀ wọn anakora ma ọ̀rìkàyè asúsì islam abẹ́rẹ́ nàìjẹ̀yẹ máa hẹ̀ ẹ̀hẹ́ tí wọ́n sì máa hà wọ́n sì bẹ́rẹ̀ máa wọ́n á ní kọ́nà wasi mi sentiment wasi mi ida bí wọ́n ṣe mọ́ nílé wọ́n lọ nílẹ̀ ẹ̀yà tó wà mẹ́bọ́ ọba rẹ̀ sọ́rọ̀ mẹ́gẹ́ náà mọ́rí hìn láìláha ẹ̀mọ́ ọ̀dọ́ náà wọ́n máa mẹ́ ní o omori ọ̀nà bọ̀ ha ẹ̀mẹ́ asọ́nyà ọ̀nọ́ṣà ẹ̀ka ọmọ ahẹ́ asọ́ṣà ẹ̀ka ọmọ ahẹ́ ìjẹ́ asọ́ṣà ẹ̀ka ọmọ ahẹ́ yàbá asọ́ṣà ẹ̀ka ọmọ ahẹ́ yọ̀nyá asọ́ṣà ẹ̀ka ọmọ ahẹ́ Asụsụ yɛ ka ɔma ahɛyɔ paw asosɔ ka ɔma ahɛyɔ gaw oge wɔn nukɔlɔ kɛhɛ otunati bá ɔbɔ nɔɔmi anisa mi n'adɔ ni ka kɛhɛ otunati bá nɔɔmi na enyim ɔno wɛnyɛ osu hure yɔ a hure yɔ wɛɛyɛ iye naa na ɔbɔ awo no awo gondo asha do sha ka bele zenze nyima ayer so ono aheka muri amabo wa me kenen ọta obi tẹlọ ẹ náà di ndọ ọyà gẹ tẹtẹrẹ n ọta ọta ọsí tẹtẹrẹ ndọ ọyà gẹ tẹtẹrẹ n wọ́n á sì ta ọ̀pára ahùn náà ẹ̀ ọ̀hún afẹ́mọ́ ẹ̀ wọ̀ta ọ̀nà ẹ̀ ọ̀tá ẹ̀nà ẹ̀yà kí tẹ̀kẹ̀rẹ̀ ẹ̀nà àkọ́ṣọ́ jẹ́ ìwọ̀ ó rere bẹ̀rẹ̀ ṣàkófà ọ̀rẹ́ àyè mọ̀tọ́dẹ̀ àmá ọkùnkùn tún fún àṣíkà ìpẹ̀rẹ̀ ewu pèsè tílọ̀rọ̀ ó ọsọ́nìwé ẹ mọ́nyì ìrẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ọsọ́nà ẹ̀hẹ́ anasirika yẹ ní tẹ̀lé wẹ̀ sí ìkwẹ́ mu àánú ni mẹ̀yà wọ́n mú sójú wọn pàwọn ní àkọ́ ara gẹ́ẹ́ tẹ̀lé àwọn ọmọdé ara gẹ́ẹ́ ni wọ́n aṣọ òjòjò ní ọkọ̀ gẹ́ẹ́ wọn àwọn ahẹ́tá wọn náà bẹ́ẹ̀ hẹ́tì nàtí bá ọ ọdún èsì bẹ́rẹ̀ rẹ̀ lẹ́yìn máa hẹ́ ọdún èsì bẹ́rẹ̀ rẹ̀ lẹ́yìn máa hẹ́ náà hẹ́ ọmọ orí ọ̀nà ọba ọba yà báyìí. amen. amen. amen. amen ẹni ìrẹ̀ ìṣíríkù omori ọ̀nùwọ̀ta yìí ìjọ kàrẹ́ ànẹ́bì nìní ànẹ́bì ibrahim orí ìyẹn ìyẹn náà kà níbi níbi níbi bẹ́nyẹ́bẹ́nyẹ́ rẹ̀ ni ìjọ kàrẹ́ nílẹ̀ hù wọ́n ayé sọ́mọ̀rí ìbànáka lọ́mọ̀rí dọ́ka yìí wàláwọ́ aṣírakú láhàbìtà amihàn màkánú yàmánú. anabi ni anabi banya banya banga so anabi ibrahim na omori kare ni ne do kai ijo omori kai ibire tere na me ibire zo na me okoro na me ko omori de omori ke ne mi shiri ko no omori de abukoro ise no no na gara han la hada ta an makano ya malu omori ka bise me no koro ga bo o fa yete do ne gara han anabi ni anabi no omori ma ne kai ne ene ba be ijanja ko ina

n'enye ọma ha anyị na na-ewere n'omori ya oseri yakuba nwere sọ na-enye n'ahịa nwere okwu omori dọkị musulmi ọ nere ne ụwa nụwa n'anyị na ahụ nụwa n'anyị na abụ ime ama enye ka aka anyị okwenye kwu ihe nwee ihe n'ahụ ee ịnụsọ mara maka mere ọdị ka aka ahụ ọdị ka ewuri mara sọ na sịrị nye kwu ikwu ya nụ dọkị sọ ọbụ ọhụrụ ọka onye sara anahụrụ nakọnụ kwenye ikwu ihe nwere ọnọ sị nọọ slọ́tì ojú òmò nínú ìsákọ̀ kàyọ̀ flat anamẹ̀ka straight náà mo ní ọ̀nàbọ̀ ọ̀bá yá ìnìyàn dúró dé tu káyé ẹ̀fẹ́ ní bẹ́ẹ̀ kò yé wọn nù kó o mórí yìí aná àtúnṣe ló pẹ̀ hẹ́ ẹ̀kọ́ hẹ́ ọ̀hà omi ṣùrù kò náà nàánú iná ajé abaraba ya na bere so abara anyị dịrị so onye m ịrapagori ori obi m abanyada ụka ni joni wesi joni miti obi joni miti no anyị joni wesi maka be ewu na gwara kpọnọ wa na gwara kpọnọ ọba wa kaka islam bụ baka si islam na nzọrọ gbasoro ẹnẹ́kẹ́ yìí sí ya ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ́ fẹ́ kẹ̀kẹ́ yẹ òkú ọmọdé yẹ ìdáwà kẹtìmánìkà ẹ̀ẹ́nu kápátìmí islam ẹ̀tẹ̀rẹ̀ àdáwà náà gọ̀rọ̀ pa agbóbíkà yẹ ẹ̀ẹ́nu di ẹ̀ ọ̀nà nínú ẹ̀mí ẹ̀sì ọ̀rẹ́ ọmọ náà iná bẹ̀rẹ̀ mi rẹ̀ lùn ní tukẹ̀ ùdíọ́ náà rẹ̀ ibi tu ọ̀rọ̀ ùdíọ́ náà tu ọ̀rọ̀ ibi èso ọmọ ìnọ̀nà iye àyẹ̀kẹ́ náà rẹ̀ sọ ọmọ ẹ̀ muri amaboko okay. yawe anamenye arapanga eroso e arabara ananye arapane nana ọdọdọ na ịbụ bayi kwe na okwuchite de ya agwọ e agwọ ene na abatekene judodo na na yara pavori ana abara pana anyị na ya nika anya dị n'odiwe na tite pe sere avọ

ɛnɛbi ɛvɛ na keneve ni suba dɛ ameku nini ɛna akpɛnyi ɛdiɛ ɛ ɛnɛ seri ri ɔnɔni dɛ ɛhia amtutu abe abe nenya amtutu amtutu ɔnɔbɛ na nɛrɛ ɛgbɛ ɛgbɔ bɛɛ gbɔn amtutu bori.

ɛyari tɛm ɛna eku nana pɛ ɛrayirayi ne yɛrɛ ɛyari tɛm nani muri ɛna bɛ ɔba yɛ aba na otu mu nana yɛ amɛrɛ ɔnɔ la ilaha illallah ɔsoma nka gboko muri ete bira ɛna ara hɛhɛ ne yɛ ebiri ɛyari tɛm nɔ gɔɔgɔ ɔha. a na-ero ka ọ ọtọ ya alaka ka ta obee na onye ino na kịta na-erete ọdọ ahịrị ọtọ ọzọ na atetiri láti ohun tó mọ̀ nínú an kó mọ̀ ime ká nírẹ̀ ibà ní israẹ́lá ní kẹwọ́ úṣìrì bú fí kùlúbù himul ní wùsùrù ekúpọ̀ ọ̀rọ̀ ọmọni ọmọni yẹta hapụ na ya lọ́wọ́ wọ́n bú kùtù ya kẹ́nẹ̀ anke bani israeli mesire ime elu ọ hẹkẹ inú ma wọ ma elu ẹnẹ na hẹkẹ arẹmọ níbi musa lórí ọ hẹkẹ dọmọni dọmọni yẹ tún náà náà

ọ na òkójẹ́ ìgbùrú bóò ìtù ẹ̀dẹ́ náà ẹ̀rẹ́ na ẹni na mìíràn àgbọ́ nìna àtúnṣọ́ na náà na àgbọ́ nì ọwọ́ wọn náà àgbọ́ nì àbọ̀ wọn na máa na gbẹ́ nì ẹ̀yà àgbọ́ nì ẹ̀dẹ́ àbákọ̀ nà إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويصبون أنهم مهتدون إنهم اتخذوا الشياطين أولياء من دون الله إننا ذيتي الجنة ديني إذا أكرمني يسوى مكرمني أغابلي من نوم دينا من نوم ويصبون أنهم مهتدون ديرو كي أزبورين جعبون أننا نرى كذبورين في نفاق ọwọ́ rẹ̀ mi tó mú rí mi ọmọdé ọ̀nàbọ̀ ọ̀bá ya ìlú mi anábábá rí ka yìí ọ̀bìkà yìí ẹ̀bẹ̀nyẹ́ náà hẹ́wọ́n náà rọ̀hún àyín ní tẹ́bìrà ẹ̀bẹ̀lẹ̀ ní kẹ́ni ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ náà anasa mwana weka wana wana shiri ami bila wana horo ha ami bila na kaka ah mama no yesa o o ya shiri akawo o ye slatu nto mori ni anana hewe na roha de ya na shiri ya anana mana na ka ami ne de ya ni kwa e ona shiri wa

ọ̀bẹ̀rẹ̀ mọ́nà ọwọ́ rẹ̀ ní e. ọ ní kí wíkú ṣe ní na ló ka èyí bọ́rọ̀ rẹ̀ lẹ́nu ẹ̀dẹ̀ kábàárà kẹ́nẹ́ abẹ́rẹ́ ní rẹ̀ ní màmí àyín ẹ̀wọ̀n ní omúrí ọ̀nàbọ̀ ọ̀ọ́sùn wo owó yín ní omúrí àkọ́ ẹ̀ wa omúrí ọ̀nàbọ̀ òsì ìmọ̀ ní mẹ́wọ́ ẹ̀yà ẹ̀sẹ̀ ẹ̀fọ́ n'aka ni pɛ iri mɛnwaro hɔɛ nana na do kɔlɔsi ri dɛ ama si yɛ nɔ ya do na bɔrɔ kɛ n'emu wa bi yi ka k'o nu bibi ɛɛ ya ama si yɛ nɔ kɛ mɛ wa kusi kawa ka yi wa ka si ri o lɔ lɔ dɛ ɛzara wa ni bɛ ni dɛ ɛzara wa ni bi dɛ ɛzara wa ni bi كل هل ننبئكم بالأخسرين أعمالا الذين دل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون كل قل تومري أمريكا هو سكاي هل ننبئكم بالأخسرين أعمالا ويجي أنا كاي ونمي إنمي إنمي إنمي كيري كيري إنمي كرامة كنامي abokɔnɔ kanaa nɛ enobi hi ihu kerekere alɛbi na dɔnna saa yɛ obi la yɛ tutumiya ɛnna e bɛ ne kaka ye abokɔnɔ nɛmɛ ɔna agara ha yi ne hɔ no naani daba nyi keesu wɔn ho bi asabu na ana hɔ yiwu sinu na so na amadi na eyi ro ka ye kokoro boore na mi ìdí ìkẹrẹ àti siri kuba kan ẹnna àti sẹkẹrẹ kan múlẹ̀ náà bọ̀ ha yẹn nínú. muri ahai nene muri abaya nene siman me eba nene eh mizi bitie tani we ishiri kwa eka mizi bitie ta alhamdulillah oneko kwa nana bi tauhid tauhidillah tauhidullah subhanahu onera ayi ne horo o wa me ye ni kishiri kwa na adamu me ibe tie awo tauhid ne mera de da mu insha Allah amma ma kare shirku na duwa duwa wa go tauhid na awo mera yi mera yi ma kare tauhid na duwa tauhid na duwa wa go shirku na ago kai e kenwe de me e kenwe wenyo ebu yosa webu yosa ebu shirku wey tauhid wey tauhid wey shirku muri ẹ̀ mẹ́bọ̀ fẹ́ rẹ̀ ọmọ ọ̀dáru ọmọ orí ọ̀sí ìpariwo ohun ọmọ orí ọ̀sí ìpariwo ohun ní ìyìn اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سيف كجبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت فقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد الكيد من اراد ان يكيدنا عليه وهول المكر من اراد ان يمكر بنا عليه واسر الخذلان من اراد ان يخذلنا فضلنا عليه واجعل السوء من أرادنا بالسوء عائدنا عليه ولا يهيك المكر السيء إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لهم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وان الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما ملكا كبيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله العظيم وبلغ رسوله الكريم ونحن على ذلك من الشاهدين ولما أوجب وألزم غير جاحدين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين